guys you're welcome to Afrina's channel my name is Rex Ejike uh, the video you're about to watch now is a confrontation between some Yoruba farmers and uh, a herdsman or herdsman because um, there are more than two there I mean there are more than one person it's not only that guy you're seeing now and their cows their cows are still in the front they left their cows now came to confront these Yoruba guys here. So I don't quite understand Yoruba language, but from the title given to the video and from what I can understand, the Hausa man or the Fulani is threatening the Yoruba farmers that they should go and get prepared, buy their guns and equip themselves uh, with um, war ammunition that uh, a war is coming. And by implication, he's telling them, referring to the whole southern Nigeria that the whole south should get prepared. All of them should get prepared that a war is coming. Can you imagine such kind of um, threats coming from a Fulani person? grazing in Yoruba's land also. And the Fulani man understands Yoruba very well because he's even speaking Yoruba. Please, guys, do watch. to subscribe to our channel. You're going to watch the video right now. Please subscribe and we highly appreciate all of you. uh, that are watching and have subscribed. Also those that have not subscribed. Subscribe, click the notification bell, and Elohim will greatly bless you. Thank you for watching. ìwà ẹ̀ ọkọ̀ jẹ́ torí ọkọ̀ alágbára ẹ̀tọ́ tẹ bó ko jẹ́. níbo tó ní kò sí báyìí o ṣe ṣe koríko ni ní báyìí. pẹ̀lú agbára tó ní ní. ológun gbogbo ló bó níbo dúró sí báyìí ṣe koríko ni ṣe ìgbẹ́. ju mi sílẹ̀ dàkú. ṣe ìgbẹ́ fílà fílà. èmi ń fẹ́ ilẹ̀ láàkì wáyé kò tó. a ah, mo ti ṣe ní ìgbẹ́ níbo dúró sí báyìí. ẹ fi bá tiẹ̀ lọ.

kò fi ṣàlàyé fún ọmọ rẹ gbogbo yẹn ni tó ti rí kò fi nà. ẹni wọn bá da kò tó bá kò fi jẹ kò fi jẹ kò fi jẹ lọ́jọ́ kan ní ìyá bí ẹ lọ́jọ́ kan ní ìwọ náà wọ́n bá kò fi jẹ tí ẹ̀ tọ́ ti fún ọ ìwọ náà wọ́n bá kò fi jẹ. ṣé ẹ̀tọ́ tẹ ṣé ẹ̀tọ́ tẹ a tó bá pa mí inú ẹ lójú ṣé dábàrà ò lè dá mi kan o lè dá gbogbo ọba irọ́ ni ah, irọ́ ṣé mo tọ́ jẹ́ ká dé sí jẹ́ ká dé o hm? jẹ́ ká dé o. ẹ dẹ́wọ̀ dẹ́wọ̀ ọṣẹ́ ò jẹ́ sọ̀rọ̀ ṣé ni wọ́n lágbára ni mo wà ah, láì lọ́wọ́ ṣé ọbẹ̀ kan gbọ́ wọn tí ẹnìkan láti ṣe ẹnìkan láti ṣe ẹnìkan báyìí lọ́mọ wo bí tẹ́yìn tí bá ti ṣẹlẹ̀ ń bí ìwọ́nu wa mú tẹ́yìn kankan bá ti ṣẹlẹ̀ wọ́n ni wàá mú kò sí nǹkan tó fẹ́ ṣe ṣùgbọ́n. májà wàrà ló wàá mú tèmi ní ìsìn. ok tó bá wù padà sínú oko yẹn kọ́wá ìpín wà mú tiẹ̀. wàlá tọ́ba mo tọ́ba mo ní ti máa da ẹrẹ pọ̀. da ẹrẹ padà síbẹ̀ da ẹrẹ padà síbẹ̀ tó bá da ẹ lójú jẹ́rọ̀gbà síbẹ̀. lórí gbogbo yín ó kẹ́ máa halẹ̀ ni wàláì ní ìsinyìí gbogbo wàhálà yóò ṣẹlẹ̀. ẹ bọ́ ọ̀sà lọ ni ẹ bọ́ ọ̀sà lọ ni ẹ bọ́ ọ̀sà lọ ni. ṣèbò fẹ́ jẹ́ wàhálà lẹ́ ni. ìwọ lọ́wọ́ dá wàhálà lẹ́ lọ́wọ́ sá lọ ìwọ lọ́wọ́ dá wàhálà lọ́wọ́ ṣèbí ìtòrí wàhálà yìí ló fi wá ló fi wá di ayan sóko àbí. kó wọ mi dáadáa. ẹ tọ́ bá dáa sóko ọmọ bí ọmọ àbí. wọ́n ní tọ́ dáa sóko ọmọ bí ọmọ sórí gbogbo àwọn tó ń pa sórí gbogbo àwọn tó ń pa wọ́n á máa gbogbo àwọn tó ń pa jáde tó bá ti lọ sóko èèyàn pa ni. mo ní jẹ́ aláwọn tó ń pa tó bá dẹ́sẹ̀ ọkọ àwọn ètò. ṣé bó o ṣe máa pa ẹ. tó bá jẹ́ pé kó tó bá dúró mu wa ni wà láìta láì mọ́ láì láì tẹ̀ wọ́n yẹn sí àkúrà torí wọ́n ti rí ní ìsìn kò sí èmi kò sí àǹfààní dọ́dọ̀ mi àti ọba èmi ò lè rí àǹfààní. tó torí torí àlọ́ fi mo kọ yorùbá jẹ́ mo jẹ́ torí àlọ́ fi mo kọ yorùbá jẹ́. kò tí kò tí kò tí tó ọ̀sẹ̀ méjì báyìí màálù mẹ́rin mo fà àti gbogbo sàlẹ̀. màálù mẹ́rin lọ́jọ́ ògùn màálù mẹ́rin lọ́jọ́ ògùn báyìí tó bá ti já oko díẹ̀ ó mú fílà ní yóò ṣe wọn ẹ̀yin tó bá ti pa tó bá ti pa màálù a ti ń pé ọlọ́pàá kò sí ọ̀rọ̀ kan kò sí ọ̀rọ̀ kan tí ọlọ́pàá yóò máa sọ àní ṣe owó màálù pa tó bá ti pa ẹrẹ. ẹni àti ọlọ́pàá àwọn àmbẹ̀tà àṣẹ ní ti lọ́wọ́lọ́wọ́ àti èyí Yorùbá àti èyí Yorùbá Fúlàní tọ́ba gbogbo èyí ni ẹ múra o Fúlàní ọwọ́ àmbẹ̀tà ó ti múra lọ wàláyì ìjà ọtí tọ́ba ni pé màálù tọ́ba màálù ọmọ akú gẹ́gẹ́ ń gọ. pátápátá ni ìbọ̀lá la. sebe bẹ́ẹ̀ ti ní ti yín ṣé bẹ́ẹ̀ ti ní ti yín àbí ti múra sílẹ̀. tọ́ba ti fa màálù èyí àti ọlọ́pàá gbogbo yìí ó ti fa màálù ìwọ náà wọ́n máa ń fa màálù ìwọ náà wọ́n máa ń fa màálù mo ń gbọ́rù mo ń gbọ́rù pé ìwọ náà wọ́n máa. ó ń gbọ́ ni àbí wọ́n àbí wọ́n pa màálù ẹ̀ ó ń gbọ́ pé nǹkan màálù ni àbọ̀ gbọ́ àbí wọ́n pa màálù ẹ̀ é emurao ama a wadi wahala ba wallahi a wadi o ni wallahi to jata dia mi wallahi ka kila ne ga o ga jamo o ko Coi mo dari ko ka o wahala a wadi wahala wallahi ko kan ko wani ama ko Arat. ko kan ko o ama wàhálà yóò fa ẹ̀yà wàhálà yìí wàhálà yóò fa ẹ̀yà ọlọ́wọ́ bá ń bọ̀. kẹ bóyá bóyá ó ti mọ níjọ́ tá ti bí mi bóyá ìwọ ti mọ níjọ́ tó tá ti bí bàbá tó bí mi

wọ́n sọ pé ṣé mi lè ro ṣé ìwé lè ro ṣé mi lè ro dà ṣé ìfẹ́ ro dà ṣé. kò sí wàhálà ṣùgbọ́n ọ̀gá ó ti ó ti le jù ìyẹn máa ń ṣe sùúrù. 拜年。